ومن تبع هداه إلى يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلم يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون àtọ́fẹ́ fún ọlọ́wọ́ sùhánù ọlọ́run ti ń fún wa nílò níbi oyé wa nípa pé ìsìlámù kọ́ ẹ̀sìn àbáláyé ni ẹ̀sìn àtijọ́ ni ọlọ́wọ́ sùhánù ni mílẹ̀tà àbíkún ìdáraọ̀ni ẹ̀rí ìsìlámù yìí òun ni ìlànà ẹ̀sìn bàbá yìí bàrọ̀ mi òun sàmọ́ fún mùsùlùmí òun gángan ló pè yín ní mùsùlùmí méjì fọmọ ìtìpẹ́tìpẹ́ látàtijọ́ wa ọlọ́wọ́n bá tó hánà ó tún mú wa nírò lórí ọmọ nígbà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n nígbà bá yí pé wà ló mẹ́rin tó lè láti àbúrò àwọn mùsùlùmí wọ́n kọ́ ìmí ànábì látẹ̀ kì í jẹ́ àkọ́kọ́ ẹni tó jọ jù bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ náà. àmọ́ àwọn yìí pé nàbí láyé kọ́rọ́ ní alẹ́ sàlámù sàlámù mùsùlùmí òun ló sì pè wá ní mùsùlùmí ànábi sọlọ́lọ́ kan kálá ní wọn pa mí láti kọjá pípé mi ní àkọ́kọ́ ẹni tí ó ju ọtí tẹ́lẹ̀ fọlọ́ ìyẹn ni pípa ni ó pa yìí gẹ́gẹ́ bá nàbí sọlọ́lọ́ sọlá bọ́lá tó ti sọ pé kọ́ sọ ibi kòlìjì ní sọlá fi wọn lùsùkì wọn màkìyáyà wọn màmá fi lìlá ìrọ̀bì àlàmì dáadáa ìpẹ́rẹ́ ìjọ sí mi gbèsè ayé mi tí màá fi kú lèlájọ ọ̀fìlẹ̀ àìlẹ́mì ìtọ́lọ́mù tí ń rí gbogbo àgbáńlá ayé ni màá fi ṣe ọlọ́wọ́ ọba yìí láṣẹ rí ìkàdà kò sóró tó kù àlejò sọlọ lọ́wọ́ àti sọlọ ọlọ́run ní kankan bí wọn ní ìdáyẹ̀lẹ̀ ká bọ̀ mí ìyẹn náà pa mí láti rẹ̀ wàá dá àwọn ẹlẹ́ni mùsùlùmí èmi ni wọ́n jẹ́ àkọ́kọ́ ẹ̀ sójú àbáwá kọ̀dáàdà rọ̀mí ọlọ́lọ́ wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé bíi káàbí ní ọmọ ọ̀yá ìbáradàlà ẹ̀yẹ́ kúkẹ́ ọlọ́run ọba ǹjẹ́ ó fi máa ṣí àtiwá igi àti Islam òun gángan lẹ̀sìn àbáláyé ẹ̀sìn àtijọ́ ni yìí ti àgbáwọ̀ ẹ̀sìn yìí ti sẹ́sìn tuntun tábàlẹ́ká wo gbèǹdéke àkókò tí ń bẹ láàrin òṣìṣẹ́ ọlọ́run ọba. الخليل إبراهيم عليه الصلاة والسلام هذا وقرون تبقى جوكم ونو أنكم نورة آخر يقلق ننو جو تنتري فجا لنا النبي إبراهيم عليه الصلاة والسلام سان نبي محمد صلى الله عليه وسلم صدقوا أبوانا قدام كلهم مسلمون أبوانا وجوة سالة فلوه àní àwọn oríṣiríṣi àgbọ̀gbọ̀ ti lọ táwọn yẹn ti jẹ́ mùsùlùmí lábìrì pẹ́ẹ́sì àtijọ́ rẹ̀ ọlọ́run ọba sọ dábìrì káàdì mú ká mọ́ ọdún kan kàmá fẹ́ máa fẹ́ pé iye gbèdéke báyà fẹ́ sàkùnkùn ẹ̀ àwọn kẹ́kọ̀ọ́ pé gbogbo ayé láti àsìkò anẹ́tì adam àlejò sọlá tó sàlá títí di àkókò tí anẹ́tì àwọn yẹn ní gbogbo ọdún pátá ojú sẹ́wọ́n náà ọ̀nà yẹn ti lọ. ṣùgbọ́n bẹ́ẹ̀ làwọn yẹn ti ta kọ́ ọ́sẹ́ ẹ̀ kíka ẹ̀ bẹ́ẹ̀ lè mú gárì. àwọn onímọ̀ àwọn fàráì náà táwọn fìlà ọ̀dùn ti tìjọba wọ́n sì ń rí ẹgbẹ̀rún ọdún mẹ́fà nípa àwọn onípa yẹn. ṣé àwọn àgbàgbé sọ̀rọ̀ ọdún kẹ́ńtì ń bẹ láàrin ẹ̀ńtẹ́bí mọ́tà àrí ìsọ̀rọ̀ àti ọ̀sán bí kò sí máa tún rí ọ̀rọ̀ ìfì ní ẹ̀kúnlẹ̀ yìí pé àlámà rí àwọn orí pàtàkì tó ti bá máa rí bí two hundred thousand years tó ti gbé orí pa àwọn èèyàn gbogbo gbàyí náà Islam làwọn èèyàn ti wò. kódà kọ́lẹ̀ ní ti sọ pé a kúrí àwọn odò mi táwọn èèyàn ti gbẹ́ tó lò wọ́n ti gbẹ́ tó ti bá máa ní one million years tó ti gbórí pa àwọn èèyàn èyí tí wọ́n bá sọ pé Islam ẹ̀sìn àbáláyé ti sọ ẹbí ẹ̀ àìsí ọdún ní ń bẹ láàrin àwọn àtẹ́bí ọlọ́run ọba èyí ti gbogbo àtẹ́bí ọlọ́run ọba tó hàn ó ní bí tuntun àlẹ́ àwọn a fi bẹ̀rẹ̀ fún àtẹ́bí sallallahu alaihi wasallam wọ́n bí tuntun mọ́ lam nàkó àlẹ́ ọdẹ wà tún àwọn tá a fi bẹ̀rẹ̀ fún ọ. lóbi ọlọ́run ọba tó hàn àti àwọn alátìlẹyìn rẹ̀ nígbà tí wọ́n sá ìmọ̀rin sọ́lọ̀ láti bá níbi musa alayhisalatu wasalam àti bó ti pa ìjọ inú rẹ̀ alayhisalatu wasalam nígbà tí wọ́n sá ìdìgbà gbọ́sọ́lọ̀ ọlọ́run bá wọn sọ fún asọ́kùnkùn sọ ayé àtàdé ẹ̀yìn ọlọ́run ni wàá àádá wọn sàmúdà lẹ́yìn àwọn yẹn àwọn àádùn àtàwọn sàmúdà wọn àtàwọn àtàwọn ẹni tí wọ́n gbà tẹ́bi wọn jù gàngan tí wọ́n bó wọn lẹ̀ ìgbé bàtà bá tẹ̀ parí gbogbo ẹ̀ ọ̀dà kẹ́nu rẹ̀ ọba tẹ̀dá wá ti wọ̀ kúrú náà lẹ́yìn náà láti kàkẹ́ sí ọ. àwọn ìjọ tó tún ti lọ láàrin gbogbo eléyẹn rẹpẹtẹ ní àyíká àdàlà ẹ̀yẹ rúfin ọlọ nínú kẹjọ òjò kílẹ̀ àtiwá ìgbésẹ̀ rí síláàbù yìí ẹ̀sìn àbáláyé ẹ̀sìn àtijọ́ yìí gbogbo ẹ̀sìn bí ni wọ́n bá ń pèlè sí abala irọ́ ní ìbàjẹ́ ni ọ̀sán nẹ́bì kan àbójútó ọlọ́run ọba kan àti tó kéde pé mùsùlùmí lò kí ni tuma Islam òun náà ní àtàwé ìfijọ́sìn bọ́lọ́run ọba nìkan tuntun lẹ́yìn ní wẹ́bọ lẹ́yìn ní mẹ́bọ mẹ́sì tó ti bọ́lọ́run nìkan láàmà kò ní í dà àkókò kan kàtó pé irú àsìkò yìí tẹ̀sí làásì lásìkò yìí ẹ jẹ́ ká wo àlàyé lẹ́yìn ọlọ́run ọba pàánù ọlọ́run wa máa arúgbánná mi kọ̀mílíkà ní ọ̀rọ̀ ìwòlì ọlọ́run àárín rẹ̀ ń tẹ̀ka sáájú rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam illa nuhi ilayhi annahu la ilaha illa ana wa'budun àyàfi ká ìbísí àgbà àwọn náà kọ́ sọ́dọ̀ ìrẹsẹ̀ yẹn wípé kọ̀tẹ́ sọ́lẹ̀ kan ti jọ̀dún lọ́dọ̀ àyàfi Allah ti ṣe èmi ọlọ́run fàbùdúnì èmi ọlọ́run eléyìí wà ní sábúlà ń bíyà ayé àtẹ̀dọ́ náà ọlọ́run ọba sùhánà wọ̀ ní àárá ó fún wa nílò nípa nẹ́bí inú wa ní sọláṣọ sẹlám pé mùsùlùmí ni ẹ̀sìn ògàdá nẹ́bí inú lù ní wa àlè sọláṣọ sẹlám ọlọ́run ọba náà nẹ́bí inú lù sọ báwọn ọjọ́ rẹ wáyé ibi fa ìtawọlẹ̀ ìnà àṣírí àdìlà àlọ́lọ́ kò síbi tí màá ti gba alágbájọ ọ̀dọ́ ọlọ́run wà fún mi rúkú àti àkúnnà mi náà ní mùsùlùmí àti bí wọ́n pa mí láti kí mi náà wà ní ẹni tó jẹ́ mùsùlùmí ànẹ́bí inú wùpá àlẹ́ ìsọ̀lá tó ọ̀sálà mùsùlùmí ni ẹtú jáwó eléyìí wà nípa tó yóò nù ayà kejì lé ní àádọ́rin ọlọ́run tó múlò wá fún àdìpá láyé bá wà nínú عليه الصلاة والسلام قال ومن يرغب عن ملة إبراهيم إلا من سمع نفسه ọ̀sẹ́ni bí ọ̀pá ìlànà ẹ̀sìn ibrahim ni àtẹnudọ́gba gọ́rẹ́ ẹ̀sìn ọlọ́run ọlọ́mọdé sọ̀rọ̀ ìlẹ́rù fi dúnìá àti sàǹdẹ́bí ibrahim lẹ́sà láyé wà ní sẹ́fù fìlà àṣẹrọ fìlà nílẹ̀ sọ̀rọ̀ ní tó bá wá ní sí ọ̀sẹ̀ dàbẹ̀ yá ọmọ àwọn àgbà nílé ìdíkọ́ ẹlẹ́rù rọ́pùrù aslim nígbà tí àṣẹdá rẹ̀ ń sọ fún wípé ìwọ́jú tẹ́lẹ̀ قال أسلمت لرب العالمين نبي الله إبراهيم عليه الصلاة والسلام ó ní mo juwọ́ ju tẹ́lẹ̀ mo di mùsùlùmí mo juwọ́ ju tẹ́lẹ̀ fẹ́ni tí ní gbogbo àgbàlá yẹ ọwọ́ sọ bí láti ìbára yìí mo máa ní ní wáyà kú. àkọọ́lẹ̀ òun là níbi ìbára yìí wàá ní sọlá tó ṣẹlẹ̀ kí wọ́n jẹ́ mùsùlùmí lọ́kọ̀ fáwọn ọmọ rẹ̀ òun náà ní àkókò tí ń sọmọ rẹ̀ náà lòun náà sọ fáwọn ọmọ rẹ̀ nígbà tí àkókò sọ ibi yàrá wa ní ẹ̀yin ọmọ mi ìnà wọ àtọ́fà ẹlẹ́kùnkùn dì lẹ́dájọ́ ọlọ́run ọba ti dá ẹ̀sìn ìsàlẹ́sà fún yín tí í ṣe islam ọ̀là ẹ̀wọ̀n lóṣù nàìjíríà àtúntò mùsùlùmùn ẹ̀kú gbọdọ̀ kú láyé àyàfi kẹ́ ju ọjọ́ tẹ́lẹ̀ fọlọ́run ọba tó hàn. ọlọ́run tó sọ fún nígbà tí ó sọ fún àwọn ọmọ rẹ̀ yìí wọ́n dà dúdú lẹ́nu ìgbà yìí ilé máa sùn tí mo máa lọ sá kọ́ọ̀lù lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ọmọ jáwù ẹ mọ̀ fáwọn Yorùbá máa ń sọ wípé ọmọ òní bá ìpínlẹ̀ ìyá rẹ̀ tó ti sọ náà wọ́n ní kọ́ọ̀lù wọ́n ní bẹ́ẹ̀ ni náà tó lè la àgà ọlọ́run tó máa ń sìn làwọn ní ọmọ àti wàlílá àbẹ́ ìlà àtọ́lọ́wọ́n àwọn bàbá rẹ̀ bíi ti Ibrahim bíi ti Ismail àti mùsùlùmí ti nàbí láyé láyé ọlọ́run sẹ́wọ̀n bá tẹ́lẹ̀ Ibrahim àti Ismail alayhi salatu wa salam ṣèlá wọn ti bẹ̀rẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ yìí pé rọ́bì àdínà mùsùlùmí ìnìlẹ́kà wọ́n mi ń sọ̀rọ̀ ìyàdínà ó mọ́tà mùsùlùmá. èmi àtọ́mọ mi ọlọ́run ti wá lẹ́nu tó máa juwọ́ ju sẹ́ẹ̀mẹ̀ fún wọn ọba ẹlẹ́dà á tó rí náà ọmọdọ́mọ wa àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí. ẹ wá rí àwọn ọmọ yà fún wa sọ yìí pé á máa sin ọlọ́run rẹ ni àtọ́lọ́wọ́n àwọn bàbá rẹ̀ Ibrahim àti Ismail àti Ishaq ilá àwọn àìlá lọ́lọ́wọ́n ayọ̀kẹ́ náà wọ́n fi jọ sí fún wọn náà fún lọ́wọ́ ọmọ àyẹn làwọn ti máa gbà fún òun láti Islam rẹ̀ yẹn pé ìlànà rẹ̀ láwà òun ni kẹ́lá máa sùn ní ẹlòmíì. bẹ́ẹ̀ wà nẹ́bí yóò tún alẹ́ sọlá tó ọ̀sán láǹkó lòun náà kọ́dà sàdúrà rẹ̀ wọ́n lọ́ọ́ fi kọ́jà náà àtẹ̀yìn náà lọ́yìn ọlọ́run وعلمتني من تأويل الأحاديث قلت في مضي في مضم على فاطر السماوات والأرض يوضع السداء بكو زمن لا يلعب الجوي والأرض تسدى أنت ولي في الدنيا يوضع مدالات إليه بالله والآخرة عند لون توفني مسلما النبي يوسف عليه الصلاة والسلام وذاك اللي سمع بلايا الإسلام نبي الله يوسف عليه الصلاة والسلام ọbẹ̀ náà pé wọ́n lọ́wọ́ àdìgbà ọba nílẹ̀ tó ń gbà fún ọ tí ó jẹ́ mùsùlùmí wọ́n á ti tẹ̀sí ní ìbí sọ̀rọ̀ ní kó wá wọn fi lé bàbá rẹ̀ ní rẹ̀. àyíkáyọ̀lá àdé islam ẹ̀sìn àbáláyé ẹ̀sìn àtijọ́ ni kì í ṣẹ̀sìn àtàwọ̀ yìí ní ẹ̀sẹ̀ sì tuntun. nàbí láyé mọ́tò alẹ́ sọlá tó sẹ́dá ó kí àwọn ọjọ́ rẹ̀ wọ́n ní nkùntùm àmọ́ntùmílà tọ́bajá ti tẹ̀ nígbàgbọ́ lóṣù tọ́lọ́ ọlọ́run yẹn ní kẹ́yẹ fara sí ìdùndùn mùsùlùmí tẹ́ ẹ bá ti wọ́n ti tẹ́lẹ̀ mọ́lọ́. tàdédé làwọn ọ̀dọ́ náà dá lọ àwọn tó gbàgbà tẹ́bi musa àlè sọlá tó ṣẹlẹ̀ wọn bàbá yìí pé alọ́lọ́ ìdára ìdáná ọ̀dáná ẹlẹ́dàá wa làtàkà ọ̀dára ni ìwọ bá fẹ́ dá láti jàǹdà fitness lè sọ́ọ́ ọlọ́run wa sọ pé wọ́n ní wọ́n tún fẹ́lẹ́ òkú wọn lẹ́sìn náà ẹgbẹ́ rahmatu kó o ti wá là wá pẹ̀lú kẹrẹ mìíràn lọ́kọ́ mi ti dàbírí lọ́dọ̀ àwọn alẹ́ mi gbàgbọ́. ọlọ́run tí ó yé wa níbi àlọ́jọ́ ìsìláàmù ti pẹ́ kọ́dà àwọn yẹ̀wù ni wọ́n tẹ̀ láti ẹ̀dẹ̀ mọ́ ká ló nígbà àdì mùsùlùmí ni wọ́n. ọlọ́run bá fún wa ọlọ́run ní àwọn àtàwọ̀rọ̀ tí wọ́n pè ní májẹ̀mú láíláí àwọn aláàbọ̀ kalẹ̀ ìfẹ́fẹ́ ìmọ̀lẹ́ wà fẹ́ wọ̀lọ́rùn ìmọ̀lẹ́ wà fẹ́ yàtò bí àtàbí yóò nàṣẹ̀ bí ilẹ̀ àmúlẹ́mù. tó ṣe ní àtàwọ̀rọ̀ yìí wọ́n máa fi ṣèdájọ́ àwọn ẹni tí wọ́n jẹ́ mùsùlùmí àtọ́jọ́ ìsìláàmù fífẹ́ ẹ̀sìn àtijọ́ yìí fáwọn tó ronú kí wàdà tó gbéra wọn yẹ kú ni ọ̀rọ̀ báyìí tí o tàbí àwọn tó ń sin lọ wáyé àtà àtàwọn olùmọ̀. bákan náà nínú gàdí òfin kílí àtiwá ìgbésẹ̀ islam yìí alẹ́ sìn àtijọ́ ni nàbí lọ́ọ̀ ìsìlẹ̀ mọ́nà alẹ́ sọlá tó ṣẹlẹ̀ òun náà máa fi bìlìbìl àti àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ níjó ní nígbà táwọn ti sì yàn ó pè wọ́n ibi àdéhùn alẹ́ dáhùn alẹ́ ìyá ẹ̀ anabi ọlọ́run lè fi gbogbo àgbà kọlọ wà àdúró wà àdúró ní mùsùlùmí ẹ wá fàdúrà tí ó jùlọ jù lẹ́lẹ̀ kọlọ alẹ́ ti islam ẹ̀sìn àtijọ́ ni òun kẹ́ ẹ̀sìn àbáláyé iṣẹ́ ẹ̀sìn àtàwọn ara ti ti mùsùlùmí máa bá ńlá ọlọ́ burúkú yìí wọ́n ti ké àwọn àtijọ́ àti mùsùlùmí mẹ́nu wọn sálìjọ́ tó bẹ́ẹ̀ dé àwọn àtijọ́ tó bẹ́ẹ̀ pẹ̀lú pé àti ìsìlámù ìsìlámù ti mọ̀ mùsùlùmí bẹnu wa wọ̀mí bẹnu wa ọ̀sẹ̀tún olùkọjá àlà bẹnu wa ó sì nà ọ̀rọ̀ ìmọ̀ kí dada wọ́n ti orí ìlà rẹ̀ àwọn àgbẹ̀ sáré wọn ni àbúlé ọkọ̀ kúlẹ̀ ìjà àrọ̀ rọ̀ṣàdà ẹni ọba tí wọ́n ti tẹ̀lé tọ́lọ́ àwọn ẹni wọ́n sọ pa àwọn àtàtẹ́ni rí ìsàlẹ̀ sọ́wọ́n tó sẹ́lá mùsùlùmí pẹ̀lú àwọn tó sọ àfúnjẹ́ òní ọlọ́wọ́n bá búrú wa máa pẹ̀lẹ́ ike pẹ̀lú àwọn àhàzà ìsàlẹ̀ wọn kú nígbà tá lọ́dọ̀ àwọn ọjọ́ rẹ̀ kọ́ọ̀lá wọn àǹtọ́rọ̀ yìí lọ́wọ́ wọn ti sáré sọ́mọ́ àtàlẹ́yìn ni nípa tọ́lọ́ kọ́ọ̀lá hawari yóò àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n jẹ́ àyẹ̀fẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ ìtẹ̀lé rẹ̀ wọ́n dáhùn ìwé láàánú àǹtọ́rọ̀ àwọn ọmọ rẹ̀ fi ọlọ́wọ́ àwọn ọmọlẹ́yìn àdìgbàgbọ́ èdè àtẹ́wé àyíká jẹ́rìí báwa mọ mùsùlùmí là wà. ìgbà tí tẹ̀lé lójú ọ̀gá jáde gan ọlọ́run wa kó aṣọ́wó nípa rẹ̀ pé wọ́n yẹ àwọn ẹ̀yìnlẹ̀ àwọn àlùjì nígbà tí àjèjì tí àwọn ọlọ́run ra tọ́wọ́ bá àwọn àwọn àlùjì àwọn ọmọlẹ́yìn àtẹ́wé àyíká àrí sọlá sọlá àní àlùmí kí ẹ gba ìṣe ọlọ́run ọba gbọ́ ó dérò sóòlì ẹ sì gba sẹ́ẹ̀tì mi ti sẹ́yìn ságbọ́ ọ̀ọ́dù àwọn àmọ́ واشهد بأننا مسلمون كوت جري لا تبع عيسى يبين تنبع فلهم نرى اللي ما تماجد آية الله كان مجلا فلهم تنبع فاها مسلمين إذا ولا تجاهلوا أهل الكتاب إما فهم فكذا جاهلين àwọn tó fún síra ilà abilẹ̀ ti yẹ káńtà àbílọ́dẹ̀ tọ́jà àfọ̀dẹ̀ tọ́jà ilẹ̀ ti yẹ lọ́la wọn nínú àbá tẹ́lá sọ̀rọ̀ fún ọ ẹ̀sọ́ pé a ọ̀nà bílẹ̀dì ọ̀nbìlà ilẹ̀ ìlà ìwọ́n tó kọ̀ kalẹ̀ fún àwọn àtàndọ́ wà ọ̀nbìlà ilẹ̀ ìkù àti tó kọ̀ kalẹ̀ fún yín wà ilẹ̀ ọ̀nà wà ilẹ̀ ọ̀nà wà nínú àti bí ọlọ́run àtọ́lọ́run ẹyọ kan sóòlì wà nínú ọlọ́run ọba yẹn làwọn gbà ọlọ́run kó àtẹ́bí láti sọ wọ́mọ ohun tìlà àlẹ́ ilẹ̀ àti ohun tí wọ́n sọ̀kalẹ̀ fún wa wọ́mọ ohun tìlà àlẹ́ ìdọ̀rọ̀ ọ̀sìn àti ohun tí wọ́n sọ̀kalẹ̀ fún àtẹ́bí Ibrahim wa Ismail àtàtẹ́bí Ismail wa Ishaq àti Ishaq wa Yaqub àti Yaqub wa lakasuba àti àwọn ìdílé ìdílé wọ́mọ ohun tí a fún gba wa àyíṣà bákẹ́rẹ́ àfún tí wọ́n ti wọ́n fà àtẹ́bí Musa àtàtẹ́bí àyíṣà àyíṣà ẹ̀rí tó bá ń musa tó dábọ̀ yín sábì ẹ máa lérò pé wọ́n ọdún kẹjọra wọn lọ. àkọọ́lẹ̀ tẹ̀ tí ó ti wáyé pé a máa ní one thousand seven hundred years láàrin àtẹ́bí musa yín sáré ní tí ń bẹ láàrin wọn láàrin àtẹ́bí musa ní two thousand years. bá tó yẹ ẹsọ àti tí wọn tí wọn fún àtẹnì wọn sọ àti àtẹnì àyíṣà ọmọ adébẹ wọn sọ pé wọn tún nàbí yóò nàbí wọn bí yìí àti àwọn àtẹnì yòókù náà tí wọn wá látọ̀dọ̀ àtẹdá wọn àwọn àtẹnì yòókù láàrin àtẹnì musa àti àtẹnì àyíṣà àkọọdẹ tó lé wa ẹsẹ adé àtòsíṣẹ Ọlọ́run tó wọ bíi one thousand níbẹ̀ láàrin wọn gbogbo wọn pátá kùsùlùmí ni wọn láàrin kárí ìlú bẹ́ẹ̀ ní àrùn yàtọ̀ sáàrin nìkan ló wọ̀ láti lọ́wọ́ mùsùlùmí ọba yẹn náà ni gbogbo àgbà òun láti ọjọ́ tẹ́lẹ̀ ọjọ́ islam ti pẹ́ ọlọ́wọ́ wa pa nẹ́bí wa náà láti sọ̀rọ̀ àdókòlá ìgbèkùn ìdí nàmọ́ yóò ha ní lẹ́yà sọ̀rọ̀ bí wọ́n fi títí wá látọ̀dọ̀ wa náà ibi ànámọ́ ìlàhùn ìlàhùn wa nínú bí ọlọ́run yẹ yọ ká sóni fàhálì àtúntò قال الله إن الدين عند الله الإسلام فلا بيرجع يوم أن بما جعله الرحمن الإسلام إن آياتي ومن يبتغي غير الإسلام دينا عندما الله وعد بيئة الإسلام الذي فلن يقبل منه على جعله فهو في الآخرة من الخاسرين ثم أجد من القيامة وانتم وقعت عنه أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسان المسلمين في مشاكل مباركها تكفرون وأتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله تبارك وتعالى بفعل الإسلام وترك الكفر لأن الإسلام قديم والكفر جديد يبشر الإسلام أسحب عليه ẹ̀sìn àtijọ́ ni ẹ̀kọ́ gẹ́gẹ́ ní ẹ̀sìn tuntun àìní gbàgbọ́ lẹ́sìn tuntun ìyẹn máa kílẹ̀ àtiwá nítorí pé ìpìlẹ̀ àìní gbàgbọ́ sọ́mọ́ ọba sùhánà nígbà wo lọ tẹ̀lé yẹn àkọ́kọ́ ẹ̀kọ́ wáyé láti ọwọ́ Adam ọ̀sẹ̀lẹ̀ tíjọ́ ọ̀nà òwò àlẹ́ ìsọ̀lá àbọ̀ àbọ̀. pẹ̀lú àwọn ìtọ́kadà máa fún wa. ọ̀rọ̀ àkọ́kọ́ òun lọ́rọ̀ ọlọ́wọ́ bá sùpáàdù sábù náà àyà náà ti tù. ọlọ́wọ́ bá bá dẹ́ta ní àwọn ọjọ́ tó wù ní wọn gbà fún níjọ́ sọ fáwọn ọmọ wọn kó pé wọ́n kò láyé. ẹ má fi àwọn òṣà yín lẹ̀. ẹ má fi wọ́n lẹ̀ ẹ má wọ́n. ẹ má fi lẹ̀. ولا سواع ما في سواع له ولا يغوث ما في يغوث له ولا يعوق ونسرا ويعوق ونسرا ما في يعوق ونسرا ما في ماله عباد الله ابن لبنيو أبا عبد الله بن عباس رضي الله تعالى عنهما ونسأل عمر عبد الله النيرين àti wájú ni ọ àti sùwáwù ni ọ àti yẹgúsù ni ọ àti yàhùnkù ni ọ àti nẹ́sìrù ni o èèyàn ti tẹ́lẹ̀ bó ti dábí sí àwọn òrùkú èèyàn ni wọ́n gbogbo àwọn pẹ̀lú èèyàn ni wọ́n gbogbo àwọn oríṣiríṣi òkà èèyàn lọ́pọ̀lọpọ̀ èèyàn làwọn ẹni wọn wá jẹ ní eré nínú ìjọ náà àtúnlẹ̀yìn kan bá ti ní sọ̀lá yìí fún wa wọ́n ní ọlọ́run náà láti mọ̀ ìgbà táwọn ẹni eré márùn-ún yìí wá jáde láyé àti dáni bá ti fi sí sáwọn ọjọ́ wọn igi ẹlọgbẹ ojúbọ fún wọn lójú orí wọn ẹlọgbẹ èrè wọn síbẹ̀ ni wọn fi lẹ máa ya bọ́tà àbẹ̀bí mọ́ ẹlọgbẹ èrè wọn síbẹ̀ ẹ sì sọ wọn níwájú ẹ sọ wọn ní kùwárù ẹ sọ wọn ní ẹgbẹ́wòsàn àti ẹ̀húnkù àti nẹ́sùrù ẹgbẹ́ yẹn náà nẹ́sọ wọn wọn gbọ́dọ̀ láti dání lẹ́nu ṣùgbọ́n wọn ò sí wọn gbà yẹn. ìgbà tó gbèrègbè tó gbèrègbè àwọn tó gbèrè fún wọn ló fi kalẹ̀ ẹ̀ ìmọ̀ta ọ̀dí ti kó lórílẹ̀ bó ti fi bá ti dání sọ pé àwọn ọ̀gbẹ́ kìíní yìí lásán ẹ máa lọ wárí fún ọ lọ́ba ni pé wọ́n padà sí wọn. ẹ̀ríkì tí ó fi kí àtiwáyé pé ẹ bọ́ ó ní táìmù ló tẹ̀lẹ̀ náà Islam làwọn yẹn ń sìn tó sì ti jẹ́ ní àbáláyé títí ayérayé tẹ́lẹ̀ ẹ̀rí akọ́wọ́ ọ̀tún lẹ́kọ̀ọ́ bá sọ̀rọ̀ ọlọ́ọ̀tẹ́lẹ̀ àdìgúnmọ̀ wọ́n tún mọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ máa wá wọ́n ti fẹ́ rí àwọn èèyàn tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run sọ wípé ó mọ táwọn àkìlà ìjọba làwọn èèyàn mùsùlùmí làwọn èèyàn. táwọn amọ àlàyé ayé ju ẹni tó ń tẹ̀dá yìí lọ. ọlọ́run fẹ́ rí àwọn èèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ káànà. ẹni tí ẹ bá kọ́ tí ó fi ọwọ́ ti tún ọba lẹ́nìkan ní sábàrún káànà ó ti di pàṣẹ. pé ní tèlú àṣẹ o káànà mẹ́rin tó mọ táwọn àkìlà ìjọba làwọn èèyàn tẹ́lẹ̀ pé pé mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n gbà tí kẹ̀kẹ́ gbóòórùn wọn ní kẹtọ́kàn àwọn yẹn bá ń tẹ̀ bọ̀ bàbá àtàlọ́ọ̀rù lẹ́bi yìí náà mo bá ṣèlérí náà wọ́n mú sèré ọlọ́run tẹ̀ wá sí ti àwọn àtẹ́bí ọlọ́run ọba lẹ́ni tí ọba múra oṣù ní wá pípẹ́ bá tẹ̀lé tọ́lọ́run tẹ̀ sí lọ́run nìkan ẹ̀rí bákan náà ìgbà ọ̀rọ̀ mi fún yẹ wa nínú àlàyé náírà gẹ́gẹ́ bí àbára jẹrí ọ nùtọ́bárì ni wọ́n ti mú wá fẹ́ láti ní wọn. wọ́n ní ọwọ́ àti àkọọ́lẹ̀ ìgbé láàrin àtẹ́bí àdàmọ́ àdìsọ́lá tó sẹ́lá tó sátẹ́bí lóòrùn gbèsè kí àkókò ti bẹ láàrin wọn aṣára tó kúrò one thousand years ní bẹ láàrin àtẹ́bí àdàmọ́ sátẹ́bí lóòrùn àdìsọ́lá tó sẹ́lá ó húdà gbogbo àwọn ti bẹ láyé ńgbà yẹn ẹ dákun ẹ̀sìn wọn wá lẹ́sìn àbáláyé gbogbo àwọn tí bẹ láyé ńgbà yẹn orí ìmọ̀nà wọn wà wàhálà ṣẹ̀rí àti ṣẹ̀rí àti mìnàlá wọ́n sì wà lórí ṣẹ̀rí àwòtítọ́ fún mọ́tòtọ́lá lẹ́bọ́ bá bẹ̀rẹ̀ wọ́n sì yá pẹ́ẹ́nu ọlọ́run tẹ́ wàá gbà nẹ́bí inú owó dìde àlè sọlá sọlá ọlọ́run wàá gbà wàá nẹ́bí dìde bẹ̀rẹ̀ tó fi dórí àtẹ́bí inú àlè sọlá sọlá òun làkọ́kọ́ rẹ̀ fẹ́. abáwá kọ̀tá dáa wọ́n ní wọ́n jọ yé wa kí abdullahi náà bá ti jẹ́ oyè pé àní òfin bẹ́ẹ̀ láàrin pé àtẹ́tẹ́ adam ọ̀sán-tẹ́lẹ̀ ló ọgọ́rùn-ún mẹ́wàá lò ní ti one thousand years gbogbo àyè wà lórí ìmọ̀nà àti sẹ̀ríà òtítọ́ ìyàtọ̀ ìlú dé ẹ̀bọ́ dé ọlọ́run wa tẹ̀ sàtẹ́bí inú hù dìde wọ́n wá jẹ́ sípà tẹ́bí inú wa ní sọlá tó ṣẹlẹ̀ òun ni abúlé alọ́rọ̀ sóòrè òun ni àkọ́kọ́ rẹ̀ ń tẹ ọlọ́run fàákà tọ́lọ̀ ọ̀rẹ́ ti gbogbo àwọn tí ń bẹ nílẹ̀ ọ̀rọ̀ kàrò afáwọ̀ àyíkiri mọ̀ àwọn tó ń lé àpẹẹrẹ ti àlọ́ islam làwọn yẹn wà ekiri mọ̀ sáwọn ọmọ bíi ọ̀tún lẹ́sìn abáàtì ọ̀dí ọlọ́wọ́ tẹ́lẹ̀ ànírúmọ̀ wọ́n ní láàrin anábì adam sanabi inú àyè sọlá lọ sálá one thousand years ní bẹ́ẹ̀ láàrin wọn wọ́n ní sẹ́ni gbogbo àwọn èèyàn yẹn alẹ́ ní islam lórí islam wọ́n wà orí islam wọn wà fún èyí pé ìdáadọ́lá tá a bá rẹ́ni kẹ́tù sọ pé islam ẹ̀sìn tuntun ni ọba àti ìbàjẹ́ lọ́rọ̀ tí ń jáde lẹ́nu ẹni tá a bá rẹ́ni kẹ́tù sọ pé islam pé à àlejò làwọn tọ̀ ike ẹ̀kọ́ kan ló lé ìhun tẹ́lẹ̀ yẹn sọ àyẹ̀wò kan ni ìtàrí ní ìkúmọ̀ tí ó ń tọ̀ wọn ní mọ̀ nípa ìsìn ẹni gbogbo ayé ti pinlẹ̀ ni ibadallah ẹ̀yẹ rúti ọlọ́run ọba èyí ìsìlámù lè ìsìlámù ẹ̀jẹ̀ ká torí mọ́ ìsìlámù wà wúwo ẹ̀kọ́dí ìmúlàfẹ́ òun lè sìn àbáláyé òun lè sìn àtijọ́ tọ́lá àmọ́dún ìsìgbà tó bẹ̀rẹ̀ sábà ní ọmọ adára láàmú ni láàrin àtẹ́tẹ́ adáwọn ọ̀gá àtẹ́tẹ́ inú àti wọ́n sọ wíyẹ àtẹ́tẹ́ inú òsì ló wọ́n sọ wíyẹ. ilé ìlà fún mi kí a ti sàkúlà àtẹ́tẹ́ àtẹ́tẹ́ mọ́sá sàkúlà mọ́sá pẹ̀lú àdéhùn tó lé sùn náà wíyẹ ẹ wá wọ́n làtà níbi ìbá ti lọ. gbogbo àwọn ẹ̀sìn lọ́jọ́ ń ṣe kí wọ́n wá sọ ìfẹ́ ẹgbẹ̀rún ọdún tó wá ń bá rẹ̀. ìtẹ́ ọ̀sẹ̀ ni wọn ò ní rí sàn sọmọ ẹtún ní mẹ́sìlámù tó jẹ́ sí àtijọ́ ẹ̀sìn àbáláyé. àyè nígbàgbọ́ ẹ̀yẹ ká pààtì òun ní titun àbáwọ̀dẹ̀ ni nẹ́sàlùmọ́ àtàbáràkà ọ̀tà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 اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوم إلى صلاتكم رحمكم الله تعالى